nípa pé mo débì láàárọ̀ ẹ mẹ́nuba ọ̀rọ̀ kan nípa àwọn olóṣèlú wa pẹ̀lú ìrẹsì ẹ̀wà àti owó tí wọ́n máa ń pín lásìkò polongo ògbò ẹ ní ìdí tí ẹlòmíì fi máa ń fẹ́ kú sọ́dọ̀ wọn ni pé àṣírí kan wà lára àwọn nǹkan tá ń pín yẹn mo fẹ́ kẹ́ bá mi tọ́ ìyẹn sọ. ẹ ọ wa tẹ ẹ mọ àwọn ẹlẹ́sìn gan tẹ ẹ bá ń gbọ́ mo fẹ́ fún yín lómi lọ́fẹ̀ẹ́ mo fẹ́ fún yín lóògùn kan lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ lè yí nǹkan kan ní bẹ́ẹ̀ díẹ̀ wọ́n ń pe nǹkan tẹ̀dí mọ́lẹ̀ èyí tí wọ́n fi tẹ̀dí àlejò mọ́lẹ̀ kò ní lè fi bẹ́ẹ̀lẹ̀ mọ́ gbogbo àwọn olóṣèlú wọ́n ń ṣe lọ́dọ̀ ti a rí nígbà ojú gbọ́n táwọn èèyàn gbọ́n táwọn kọ̀ọ̀kan tá a fi mọ̀ mọ́ àwọn kan lójú wọn là níjọ iyọ̀ ni wọ́n pín àwọn rò pé wọ́n ń pa wọ́n lé ní iyọ̀ sì níyì iyọ̀ tí wọ́n ti tẹ́ bẹ́ẹ́ sí rà báwọn ṣáà fà ní wọ́n ṣe sí ni bí wọ́n sì lè pa àwọn babaláwo wa náà tí wọ́n ti bá wọn gbáyẹ̀ sí tí wọ́n ti ṣe gbẹ tí wọ́n bá ti pín lọ ẹ kò sí ọ̀rọ̀ tẹ́ lé sọ bí wọ́n fankun lé mú báyìí góòlù ni wọ́n pè wọn ò sì ní fi bẹ́ẹ̀ lẹ̀ àwọn míì ń lo èèyàn oṣù pé babaláwo kì í bá wọn ṣe àmọ́ àwọn tí wọ́n bá wọn ṣe yun tó rárá àwọn olóṣèlú tó pé ẹ̀mí èèyàn ni wọ́n pa pápápá bí wọ́n pa boyún bí wọ́n sì ń ṣe dìsìn èyí ni wọ́n fi ń ṣètùtù tẹ̀dímọ́lẹ̀ fáwọn èèyàn tí wọ́n fi fi wọ́n ó rí i pé wàkà ni wù wọn ò sì ní fi hàn lẹ̀ wọ́n ì tó máa lọ ọ̀dọ̀ wọn pé àwọn ni wọ́n ṣe dáadáa ọ̀tọ̀ ni ètí wọ́n ṣe é nu omi pé ẹ lọ mú agbàdúrà sí ni aṣètò àdúrà sí ni ọ̀tọ̀lé tí wọ́n ṣe sínú oúnjẹ tí wọ́n ṣe sínú rẹ̀ sí ọ̀tọ̀lé tí wọ́n pa màálù tí wọ́n pẹ́ hàǹdú sí ẹsẹ̀ àyìn pé babaláwo ní èèṣe o gbogbo ẹ̀sìn ló ní agbára tí wọ́n sì ń lò tí wọ́n sì ń ṣe fún àwọn olóṣèlú àwọn lọ́balọ́ba míì náà máa ń ṣe wọ́n fi darí ìlú ni tó pé tí wọ́n bá ń wí náà ni wọ́n sì máa ṣe bó ṣe kàdúbẹ́ lọ ní tó bá ti wí náà wọ́n mọ̀ pé wọ́n mọ̀ yín ni ṣùgbọ́n ẹ̀san rẹ̀ ń bẹ wọn kẹsàn ṣùgbọ́n o àwọn bàbá wa sọ wọn lọ́lọ́run ó mú ká èkó ti ba ntọ́ da jẹ́ bàbá lẹ́yìn wọn lọ́wọ́ mọ̀ ebi jọ ń ta sọ nípa ti ẹ̀sìn ni àlẹ́ mọ̀ mọ̀ sọ̀sìn ìbílẹ̀ àlẹ́ bàbá sọ̀rọ̀ sọ̀rọ̀ àmọ́ padà bẹ̀ ni ìdí tá a fi mọ̀ padà bẹ̀ níjọ àná ojú ayé ni èyàn ó ti gbèrè ẹ̀ ní ìsìn ọlọ́run fẹ́ kú ẹlẹ́sẹ̀ ni ńgbà bá dọ́run ńgbò lẹ́ mọ̀ tẹ́ dọ́run tí wọ́n ti ba gbogbo nǹkan jẹ́ ní ayé tí wọ́n ti ẹni tí ó yẹ wọ́n ti pa ẹni tí ọ̀rẹ́ wọn fẹ̀mí ẹ̀ṣòfò wọn ti fẹ̀mí ẹ̀ṣòfò ẹni tí ọ̀rẹ́ wọn kí wọ́n ba gbogbo dúkìá rẹ̀ jẹ́ wọ́n bàjẹ́ àwa ń pé ọ̀run wọn wá tún sọ wọn ní tọ́ba ti tọ́ba tiẹ̀ ronúkú àdàyọ wọn àgbà ṣùgbọ́n alẹ́ ó lè jẹ́ bí ìgbà ọ̀la náà kọjá ṣùgbọ́n àṣà gbà ẹni tó ti pààyàn pààyàn tọ́wá ní olè apọ̀ tán ó kú régbété lọ́gbà ọlọ́run bá tiẹ̀ kẹsàn-án wọ́n ti ba ń da jẹ́ náà ẹ̀yin náà wo bẹ́ẹ̀ tí ń sùn ẹ wo ń pààyàn ebi ti ń pààyàn wọ́n ń lò wá a sì tún máa yìn wọ́n bí bá tún dé ní wọ́n tún bù wọn ní bàbí tí wọ́n bá ní wọ́n ẹ gbọ́ pé ìgànnà ya nígbà táwọn èèyàn bá pọ̀ àwọn náà tún sóògùn débẹ̀ bí èèyàn méjì bá tún owó wọn tún ń runu gbogbo èyí ọjà jáwọ́ o torí ẹ̀sán bọ̀ ṣùgbọ́n tó bá pẹ́ táwọn bàbá wa là ń lò láwọn òòsàn ojú ẹsẹ̀ ni wọ́n ti jèrè ẹ̀ ẹni ọba ṣèké lójú ẹsẹ̀ ni ó rí sẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣépè pé báyìí ni ó rí ní ìsìn náà ni ó rí bẹ́ẹ̀ fún un ṣùgbọ́n ìta ní ìdájọ́ ni ọ̀run ni ìdájọ́ ọdún wo la tó mọ̀ èèyàn mélòó la mọ̀ táyé bá ríra bá ríra ń bẹ̀. tó bí kọ́lọ́ yọ wá ni àwọn tí ń ṣẹlẹ̀ nu. ẹ ṣeun bàbá bàtẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ fi ẹnu bà olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá olóyè Sunday Igboho ó jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ ó ti ṣe bí akọni ó ní kì í ṣe lójú ayé òun ni ìyá ó jẹ ìran Yorùbá ó sì ti gbé ìgbésẹ̀ akọni tó lágbára gan ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá kan wọ́n máa ń sọ pé bá a bá mẹ́yìn sọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn sọ́wọ́ sí ta wá kọ́kọ́ méjèèjì sẹ́yìn ta tún díjú ta wá fẹ̀yìn rìn láti Ọ̀yọ́ ta lọ sí ìlú sẹ́yìn ẹni tí ò ní yin ni ò ní yin ni pẹ̀lú gbogbo ìgbìyànjú olóyè Sunday Igboho àwọn kan sì wà tá ń pẹ̀ gan rẹ̀ ṣé ẹ wípé ara ìgbà àwùlẹ̀ náà ni. àlepépe hmm. eh, alẹ̀ ni àlepé ńkọ́ àti sọ àsọtúnsọ náà láfẹ̀ẹ́ mọ́ sọ ní ká gba ó wa sì mọ fura síra wa ṣùgbọ́n ìpè nìkan náà kọ́ mo sọ pé nínú ìwà ẹ̀dá ọmọ èèyàn àdá dá àǹkankan ọmọ nìyẹn tá fi yàtọ̀ sáwọn ewúrẹ́ àwọn ẹranko tọ́lọ́ndá àtàyẹ àti àwọn ẹbí ẹja ní omi ẹni pé àwa láàrin àwọn tẹ̀yìn náà lè máa ṣe tó dé wọ́n yéra wọn ṣùgbọ́n àwa ń hu àwọn wà oríṣiríṣi wà ló sì kan ọwọ́ ọmọ ẹ̀dá sẹ́ẹ̀dí ń pa ojú kòkòrò àti ọrọ̀ ajé iná ń ba àwùjọ jẹ́ gbogbo àwọn tí wọ́n mọ̀ pé mo sọ́dọ̀ kan àwọn tí wọ́n mọ̀ pé àṣírí àwọn ó tú àwọn ò ní róúnjẹ jẹ mọ́ ni wọ́n ń tako irú Sunday Igboho kìí ṣe èpè náà ní ń jà yóò ẹ wo Fagunwa àbáyẹn gbọ̀n nígbà tí wọ́n ń lo òkè láńgbòdo ẹ wo ìgbà tí wọ́n ń lọ tí bàbá àgbà kan yọ sí wọn ó ní ẹ̀yin ọmọ lílọlẹ̀ ń lọ yìí ẹ má ṣe kórìíra ara yín ó ní ẹ ṣera yín lọ́kàn ọ sọ oríṣiríṣi kan fún wọn oúnjẹ bá dọ̀ ó lẹ́yìn ó rí gbogbo nǹkan gbà nígbà wọn lọ wo oríṣiríṣi ìṣòro tí wọn bá pàdé èwo ni wọn ọ̀sẹ́ nígbà wọn ṣera wọn lọ́kàn tí mọ̀ wọn ṣọ̀kan ṣùgbọ́n kẹsẹ́ tí wọ́n ti dọ̀ǹtán ìlú èbó ló fi ṣe o pé bá a ṣe ń lọ bá a ṣe gbòmìnira nígbà wọn gbà tán èdè dàrú ọ̀kánjúwà dé gbogbo wọn wọn bẹ̀rẹ̀ kí wọ́n máa bínú síra wọn kàkó àkàkó ọ̀rìn lọ àní tó dé tó nǹkan kódà àyìn rò pé èèyàn tó dé tó mẹ́rin torí àwọn tọ́jà akọni méje ni wọ́n ṣùgbọ́n wọ́n pọ̀ jù bá ń lọ àwọn akọni ní méje nu wọn ni àwọn tó dé òtó nǹkan ọrọ̀ ajé ló pin wọn ká nígbà wọn lọ tí ọrọ̀ ajé ti tẹ̀ wọn lọ ewu bímọ wọn ṣe sọ̀kan lórílẹ̀‐èdè wa ní ìsìngbà tí ọrọ̀ ajé dé tepo dé epo náà ni àfojúsí mi epo gbogbo ọrọ̀ ajé owó tí wọ́n lọ pín ẹ̀yàn mi síbò tí epo wa ni wọ́n wá lọ Àbújá ká lọ mọ ṣàkóso epo bá ṣe tà àti gbogbo ọrọ̀ ajé nǹkan bá lọ́nu kìí ṣe ìfẹ́ nu wa rárá ebá àwọn tí ń daṣẹ́ náà ń gbà yé ebá àwọn náà ni wọ́n wà lórí ìjọba nísìn táwọn ọ̀wárì kankan ṣe mọ́yìn so èpè nìkan kọ́ ìwà ọ̀kánjúà ìwà mọ́tara ẹni ìfẹ́nú ká kó dúkìá jọ fúnra ẹni ni wọ́n ń ṣe àwọn ni wọ́n ń takò àwọn ni wọ́n ń fúnyàn lówó lábẹ́nú Karimas òun náà ó ṣe kinní kan níbi tíọ́rì rẹ̀ sociology eh, Marxist theory ó ya níbi tó fi sọ nípa capitalism and socialism tó ṣe ìjọba olókoòwò aládàáńdá táwọn pè ní capitalist àti ti eh, socialism ó ya àwòrán kan ó ṣe bí odo bí sákù ó wá fi abala kan hàn tọrọ akéré ó fi abala kan hàn tó tóbi bàǹbà ó fi abala kan hàn tí kò tóbi tán kò sì kéré ọwọ́ aṣọ ń bi pé èyí tó kéré wọn làwọn olówó ó ní èyí tó tóbi àwọn mẹ̀kúnnù ni ó lè tọrọ tóbi díẹ̀ ni àwọn kọ̀làkọ̀ságbé ń tọrọ kàwé díẹ̀ àwọn tí ó kàwé náà tùgbọ́n ọlọ́run dá wọn lọ́lá nínú wọn ojú wọn sì là àkàn pé kínní ni capitalism là ń lò nàìjíríà ìjọba olókoòwò aládàńlá là ń lò ó wá ní àwọn wọn wà máa yan àwọn èèyàn jẹ àwọn ni wọn gàbálẹ̀ ọrọ̀ ajé ó wá sọ yìí pé tí àwọn tó wá ṣe kọ̀dàkọ̀sá gbé àwọn sì rìnà rí wọn tó pé ọlọ́run pé káwọn kàwé díẹ̀ wọn wọn ojú wọn là wọn wàá fẹ́ gba àwọn mẹ̀kúnnù lọ́wọ́ àwọn àwọn ará ẹni jẹun tí àwọn mẹ̀kún àwọn ará bá ti rí pé àwọn eléyìí fẹ́ gbà wọn wọn wàá fún àwọn olówó wọn wàá fún àwọn tó pọ̀ lówó pé kí wọ́n gbógun tàwọn tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe gbógun tàwọn tó fẹ́ ràn wọ́n àwọn tí wọ́n yọ wọ́n nú oko àwọn tẹ̀kú ń jẹ wọ́n àbáṣe ń péjọba ọ̀dà bí bá ń gbowó bá tó bá lọ tí bá ń ṣiṣẹ́ ìjọba yóò gbowó oṣù ìbẹ́ lómi tó bá tó wà ní ipò bí lẹ́tọ́rà wọ́n sanwó oṣù wọn ṣùgbọ́n tí wọ́n bá wò pé ẹ̀yin tẹ̀ ń roko tẹ́ fẹ́ kú yìí ó yẹ kẹ́ ẹ gbọ́n ẹ tó ronú àwọn olówó ní tí wọ́n bá ti rí ẹ eh, ti ọ̀nà ìkíní sẹ́nẹ̀tì wọn dé tàbí àwọn ọ̀nàrẹ́bù ni tí wọ́n tàbújá dé tí wọ́n bá ti fún ọ ní ìgò ọtí kan tí wọ́n fún ọ five thousand àwọn tó fẹ́ gbà wọn tó lọ gbógun ti irú rẹ ní Sunday Igboho àwọn olórí ni wọ́n ń gbowó fún àwọn tẹ pé àwọn ò lè dá inú wọn òun ò lè rọjọ́ iwájú tí wọ́n lọ takò ìdí inú tẹ́ fi rí pé tí mazis tó sọ ní ṣẹlẹ̀